gbogbo wa la ní ìjọkọ̀ jẹ́ as-siratul mustaqim torí bí àwọn kan bá ṣètò lẹ́yìn fún ọ̀dáhùn ìròpé lẹ́gbẹ̀ọ́ náà wo <laughs> yóò jókòó bọ́lọ́kọ́ mọ́sá san gbogbo wa náà lẹ́sẹ̀ dáadáa. mo rò pé bóyá ló kan tí mo láǹfààní àti wà ní àyè yìí náà láti bára wa sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tọ́jú ohun tá a fẹ́ sọ lónìí náà. mọ́nrọ́ra wa létí ńjọ́ náà pé ká máa kí àwọn elétò tí wọ́n ń ṣètò yìí ọlọ́pàá wọn sàṣàn wọn lẹ́sẹ̀ dáadáa. torí wọ́n ń fún pé ìpìlẹ̀ ẹ̀sìn Ìsìláàmù tá mójútó ọ̀rọ̀ tọ̀kì ọ̀rọ̀ àkídà bákidá bá jòkó tán ọkọ̀rọ̀ àdá àtẹ̀hùn àgbáwò ayọ̀ àlọ́ ájì. kọ́mọ́ wa jẹ́ pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí àwa ní pin sí àwọn nǹkan kan táwọn wò pé ẹ̀bọ́rọ̀ ayé lè yí wọn ẹ̀bí bísínẹ́sì nù kí lọ ẹ̀kọ́ náà ló bí wọn kí lọ kàn lọ́hùn bíi òun ta tẹ́tẹ́ ibi tí òun ẹ̀dùn ní ọ̀dọ̀ nù kó n bá ti kírun kó n gbá rẹ̀ kódà kí dàrú sí dáa sọ̀rọ̀ ló garanti tọkàn ní ni pé nígbà tá a fi dáa bá tiẹ̀ di dókòwò kò ní pẹ́ nù náà kò ní gbéná gbére ẹnu garanti kan nù àmọ́ òní wọ́n náà kò sí yéwu mẹ́rin o torí máa sọ ọ́ débẹ̀ bẹ́ẹ̀ bá lùfẹ́ ọlọ́run kò ní lọ lálàáfíà gbogbo ọ̀nà téèyàn bá lè wíṣẹ́ kí ni ọba fi lùfẹ́ ọlọ́run káàánú ọlọ́run bá wò pé á iṣẹ́ rere yìí pọ̀ ọ̀dà ayáàbì rẹ̀ lè tó kù àmọ́ ta ló dájú kọ́lọ́ wọn yà á fi mú bẹ́ẹ̀. òun ló fi yẹ kí a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ ní wọn máa ronú lọ bí irú àwọn ọ̀nà báyìí mo rò pé ń pa ọ̀rọ̀ business ethics lásán ní ìdíje pọ̀ lónìí wọn ní àwa sọ̀rọ̀ èyí jẹ èyí ò jẹ tẹ́tẹ́ tí ń bá ẹnì kọ̀ọ̀kan wá sùn tí ń bá wa jí ní nàìjíríà lórí ti nàìjíríà yìí gbógun èmi ò rí bí wọ́n ti gbé pílẹ̀nì kalẹ̀ pé wọ́n wá jẹ ní tẹ́tẹ́ rí àbí nàìjíríà àbí ndé ndé ẹni dé yìí ẹ̀ yà bá wa ṣe ẹ̀kọ́ ní èyí. pé mo wá ẹ ẹ̀rọ pléwù ní tẹ́tẹ́ ní nàìjíríà torí náà ọlọ́nkọ́ mọ́sá san wọlé ṣe dáadáa o àwa náà tá a wá ń gbọ́ ọlọ́nkọ́ jẹ́ alẹ́ gbọ́ ká gbà alẹ́ lò ó ẹ̀dá kun tí ó jẹ́ ọ̀rọ̀ síbi tiwa àsìkò ní òun nìyẹn wípé kò sí ntọ́rọ̀ òun bíi kéèyàn ó dùgbò ọlọ́run o olùgbà tí wọn máa wá pé àfihàn ọkùnrin ọlọ́run bí wọn ta tẹ́tẹ́ ó sì ní ọmọ ta tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá a ti jókòó ya alhamdulilayi mo lè fọwọ́ sọ̀yà rẹ̀ pé more than ninety percent ojú ti ń wò yìí irú ìdáhùn ìmọ̀ọ́mù ilé ẹ̀kan òun ò ní orí wa mẹ́ bàbá ọ̀rọ̀ padà débẹ̀ ìṣá ká ká ká ká ká ká tẹ̀rí báwọn náà ní kọ́kọ́ tẹ̀rí eh, wọn ò ní pe àwọn ojú tí ń wò yìí ìṣá ọ̀lọ́ síbi bàbá ẹni. Eh, àmọ́ bí tí ewu wà ní pé bàbá kìnnì dípò àwa ń ta dáàmú ńkọ́ èyí ń fẹ́ léwu. ibi tí ó ti hàn pé ní a bí a bá pàdé ewu wa bẹ́ẹ̀ àwa náà tiẹ̀ ní fẹ́ nínú àwọn ojú tèmi rí yìí insha Allah ta'ala àmọ́ tá a bá fura wa láà àwọn bàbá kìíní bẹ́ẹ̀ bá táwọn ti mọ̀ pé wí ò ní wá wọ́n wà wá wọn ọ̀nà míì nígbà tí kọ̀ọ̀kẹ́ mẹ́ta fún mi lọ sọ nígbà tá a sọ̀rọ̀ bí tẹ́tẹ́ ti pé sẹ́lẹ̀ ní jẹ̀rì báni ẹ̀ mú ìta nígbà tá a bá kó mẹ́ tí ìfún yín tẹ́ gbé mu tẹ́ ẹ gbẹ́nu ẹ̀ mú wàlá ìta bá wò ó gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ tí ìṣá ọ̀lọ́ àlàkọ́lọ̀ kó sí wọn á mẹ́nu pa lónìí. ó wá ní ọmọ yá àwọn ọ̀nà ibi tí kẹ́kẹ́ tọ́lọ̀ ní kíni àdìwọ́ mẹ́tì bẹ́ẹ̀. kíngin ọdún kálukú wa ọlọ́kọ́ bá sàásà mọ̀tẹ́ wa. nítorí náà níwọ̀n bá àsìkò tí a ní ọlọ́kọ́ bá sàásà ní rọrùn mo ti pín àwọn ọ̀rọ̀ náà síbi. Eh, orí ọ̀rọ̀ mẹ́rin àbí márùn báyìí bá gbà wá bẹ́ẹ̀. bí a bá kọ́kọ́ sọ báyìí àǹfààní rẹ̀ ni pé eléyìí tí ayé ọba gbà wá ẹ lè máa rántí bóyá mi àgbá ẹlòmí nù àwọn àlùfáà tí bá ń ṣe wá ní ojú ọ̀nà fún nà pé irú nǹkan báyìí kọ́ àmọ́ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ alásìkò amẹ́nu bá a jọ. àkọ́kọ́ ni pé ká fúnra wa tẹ́tẹ́ tẹ́tẹ́ èyí jẹ́ èyí ọ̀jẹ́ yorùbá nù. ó kọ́tà máa sínú àṣẹríà ìsìlámíyà alimẹ́sìrò alikimar alimọ̀rọ̀hánà gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam wà nínú ṣẹ̀ríà bọ́lọ̀ òfin rán àdàbọ̀ àwọn ọ̀rọ̀ bàbá mọ̀ án kọ́dà yọ nẹ́sẹ̀sìtéètì ń bẹ̀ wọn àwọn tí e ṣe tẹ́tẹ́ ta lè rò pé tẹ́tẹ́ ni olùwọ̀ farajọ wa kọ́dà á yẹjú rẹ̀ pé eléyìí ṣe kíni eléyìí ṣe tẹ́tẹ́ àbí ìjọba jẹ́ tẹ́tẹ́ kíni sẹ̀ríà Ìsìlámù ń pẹ́ ṣọ́kùnmọ̀ lẹ́yìn sí rí bẹ́ẹ̀ ìsìlá kí ni ìdájọ́ kéèyàn ta ọjẹ o ọjẹ oríṣi méjì ni ẹlòmíín tanjọ títí ń ta náà ọjẹ kò sì kú bẹ kò sí kú abẹ́lẹ́ ọlọ́run bá fẹ́ bá nu rẹ̀ yọ kú bẹ ló kú tẹ́lú àwọn kan wọ̀nyí mẹ́jọ dẹ́wù mẹ́gbẹ́ wọ̀ nìkan ní bẹ́ẹ̀ bá ti gbé wọ̀ tán ó ṣòro bọ́ àmọ́ téèyàn jẹ́ àtẹ̀yàn jẹ́ àwọn òkè sí létí gbé tọ́lọ̀ ń bí ni o bọ́ba jẹ́ mùsùlùmí tọ́jẹ́ jọ̀dá ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. bàbá kò lórí eléyìí abẹnuba orin ní bẹ́ẹ̀bi tẹ́tẹ́ lọ́wọ́ bí adébẹ̀ ní abakuru ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kájọ fojú ní wò ó àmì ìtọ́jú mi àti ọdún ni pé wàlúwà ìlà ọ̀sìn olúwa ò ní kí ọmọ ẹ̀dẹ́bì kan àdúgbò ìgbébí ọ̀dà. ọlọ́run máa wá fún bí ó yé wa yọ sàdáyé fún wa àdẹ́kọ̀ọ́ àmọ̀tẹ́kọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ ní o sì hàn wá. ìdí ani ẹ mẹ́tẹ̀ ìtàbídí ẹ mẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni ìtàbídí ẹ mẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀fọ́sì mẹ́sìrì wà ní ìgbà àwọn ewu ìbàjẹ́ bíbí àwùjọ bá gba tẹ̀tẹ̀ láyé ìmọ̀ bí insha Allah ta'ala amẹnu àti ẹ̀fẹ̀ kọ́ a wà lọ bí èyí tí gbogbo wa retí ìran tẹ́tẹ́ àtàwọn ọ̀nà tó pín sí àmọ́ kọ́ bá a lè rọrùn lẹ́nu wọn bá àsìkò tá a ní oríṣi tẹ́tẹ́ méjì náà làásọ̀ yàn nínú ìlú ọlọ́run. الميسر بالمصادقات والميسر بالمعاملات الميسر بالمصادقات tẹ́tẹ́ téèyàn wọ́n lù látàrí kọ́bẹ́ díje oríṣiríṣi díje téèyàn ọ̀tá àti díje ìran kan lò nínú ọ̀ràn tẹ́tẹ́. ìran kejì alimẹ́yìísí òbí mọ̀ àmàlà. ibi àtàrà yìí náà tẹ́tẹ́ máa wọ bẹ́ẹ̀ ọ̀nà tí tẹ́tẹ́ fi ń wọ bísínẹ́sì tẹ́yìn ọba rò owó lòún ń ṣe ó sì ti ń ṣe nǹkan Qur'an al-Karim àti sunna nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lé ní àtúwò dènà sí i ọlọ́kọ́ mọ́sá sàmàdà gbogbo wa o àtẹ̀ntì ó wí àtàwọn tá a gbọ́ ọlọ́kọ́ sàmàdà wa ọlọ́kọ́ mẹ́tẹ́mi ó sì wí kọlọmọdé yìí ló sì gbọ́ gbogbo ntaba wa wí tá a bá gbọ́ ń bí yìí lónìí àti gbogbo ìta àti ńkọ àti ìta máa gbọ́ olùwà kọ́mọ̀sá àti owúlò fún wa owúlò fún wa láyé ń bí yìí owúlò fún wa ní alùpùpù àmì. alimẹ́sìrò alùpùpù alimọ̀rọ̀ alù kí ni à ní tẹ́tẹ́ èyí jẹ èyí ọ̀jẹ wọn bára ìtumọ̀ tí wọ́n fún mi lẹ́kọ̀ọ́ àyínú àbí tẹ́tẹ́ àti ọ̀nà kan ni. níta ń pè ní alimẹ́sirù alifema awolmọ̀rọ̀ hànà in simple terms òun ni gbogbo bíi tí èyàn bá ti fẹ́ fi nǹkan díẹ̀ lẹ̀ tó kéré púpọ̀ nírètí pé ẹni báyìí náà yóò fi díẹ̀ díẹ̀ náà lẹ̀ ẹni báyìí náà yóò fi díẹ̀ díẹ̀ náà lẹ̀ bọ́lọ̀ bá wa ní gbogbo wọn yóò kó sí mi lọ́wọ́ èmi ó gbogbo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn èmi ó di bí ni èmi ó di púpọ̀ ìdíjẹ tẹ́tẹ́ náà nù èèyàn máa ta tẹ́tẹ́ ni ẹni tí ó ta tẹ́tẹ́ gbọ́dọ̀ sí kí ni òun náà fi nǹkan kan òun mo fi láwọn nǹkan bẹ kọ́dà tẹ́tẹ́ mi ọmọ pé tẹ́tẹ́ ni àmọ́ kì í ṣe tẹ́tẹ́ tíṣẹ̀rí àìsílámù ò sì ní wàhálà débẹ̀ gbogbo tá a bá pè ní mẹ́ńsírù tá a pè ní pìmárù àbí mọ̀rọ́ hánà ọ nẹsẹsitéètì pé àtẹni tí ó jẹ àtẹni tí wọn jẹ òǹkàlùkù wọn gbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ ta àtẹni tí ó jẹ àtẹni tí wọn jẹ agbọ́dọ̀ rí òǹkàlùkù wọn sí kíni wọn. ọkè ìgbẹ́lẹ̀ ni wọ́n máa ń làbọ̀ wọ́n mi kánẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó dé láti dáadáa nínú oríṣi ọ̀nà tí aṣèkọ́nù rọ̀jì ọ̀tọ́ mànàbí ádámà tó ti ṣèlérí pé rọ́bì àǹgẹ́rùní ìlà yaumi yóò bá a sùn. sétòun ti bàjẹ́ náà nítorí tani nítorí ádámù àlébi sọdá kí wọ́n sàn. ṣètọ́ni náà ló ń wọ̀ tọrọ kí tòun ọ̀ dà mọ́ òun náà gbà pé ó ti ṣe kí ni ó ti léèdì. àmọ́ tó ń kàn fẹ́ ni pé à ń bẹ́rù ní ìdáyẹ̀wò mi yóò wà fún un. dákun ká tó ń wọ̀ kánlẹ̀ má kásẹ̀ òun lé ọlọ́run ìjọ tá ìyá mọ̀ òkùnkùn. kí ni ọmọ ẹ ṣe? kí ni ọmọ ẹ fabima abuwaitani suratul A'raf la ń ké fúnra wa o fabima abuwaitani la aq'udanna lahum siratakal mustaqim tara kẹ dọ b'a mẹ fani kọ alo kọ wa a yà nà wa yà nà wa dọ bẹ wo ne bẹ̀rẹ̀ suratul A'raf fabima abuwaitani sèkọ nini òun ti bàjẹ́ òun ti sọnù òun ò sì retí pé yọ da fún un àmọ́ torí tẹ́ni tí tóun fi bàjẹ́ tóun fi sọnù tóun fi kó nínú ẹni ìkẹ́ tóun dẹni àánú yìí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ fábìmọ́ àbúwá ìtàní là á kọ̀rọ̀ dáná láhùn sọ̀rọ̀ ọkẹ̀ sísèbí ìnọ̀lẹ̀ lúgọ̀dì wọn ẹ̀kọ́ nínú wọn lúgọ̀dì ọmọ ànábì ádámà fúnbala نعم. ẹni wọn bá fẹ́ wò wọn ní verse sixteen àyà mẹ́rin ní ogún mọ̀rọ̀kọ́ ṣáájú rẹ̀ bí àtìlẹ́yìn rẹ̀ díẹ̀ náà. الشيطان ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ntí wàá sí òfin àná nù létí ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ni ni wọ́n dùn wájú ọmọ sì gbẹ̀lì yọ bọ́ba tó fẹ́ bọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà á ní àlìmáàní ìhìn fún fi láwọn ọmọ kan bẹ́ẹ̀ ara ló àwọn ọmọ ṣètọ́ni làwọn bàbá kíni tẹ́ o hàn bọ́ba bẹ́ bọ́ lọ́nà ẹ̀dẹ̀rún sí wọ́n kírun àbí ọ̀bọ̀ mọ́ lọ́ ọ̀dà bàbá rí wọn mọ́ lọ́nà rìbá ọ̀ta ọ̀jẹ̀ bọ́ba sì fọ́ lọ́dọ̀ bẹ̀rù náà wà á ń ṣàmáyé yìí sí náà làdáwò tẹlomi yọrọ pípa tẹlomi ìtọ́ni ni wọ́n ti tẹ gbogbo ẹ̀ balẹ̀ nù. ẹ kékeré lóru fẹ́ kẹ́ fóńgbó ẹ sẹ̀rọ̀ fọ́kẹ́ mùsàkìm Allahu akbar ó sì déédéé kókó kọ́ púrógírámù wa yìí pé ó ni dé sẹ̀rọ̀ tó mùsàkìm yìí. pété ìwọ bẹ lọ bí ọ̀nà ọ̀nà ẹ̀ kó lè ẹ tu ọ̀nà tààrà ẹ má gbọ́ irú rédíò rẹ. na akọrọ dáná láhùn sọ̀rọ̀ ọkọ̀ọ́gá àdìsítàfì wàlá ìdíje ìdíje bọ́ọ̀lù bẹ́ẹ̀ àti ìdáná. wípé ojú ọ̀nà tààrà yìí ọmọ anabi adama tí ọba wà ń bẹ tí ó lè méde ń bẹ a àfààní ọlọ́run wàlá yà àfààní ọlọ́run ẹ wo gbogbo àwọn tó tẹ àkúdékìsì tọ́ni tẹ kalẹ̀ yìí. bí ọba rí yàn mú bí ọ̀rọ̀ àbídà alọ tẹsí ẹ wọ bí ọ̀rọ̀ káàdà ọgbọ́n bí àbídà ẹ rẹ lómi ọlá àbídà tàwùrídù rẹ̀ dá ń ṣe lọ́wọ́ ń kírun ń gbáwẹ̀ ìkọ́ ni bí ó di lọ́nà òbí ń jẹ haramu ń mu haramu ń ta tẹ́tẹ́ ń jẹ àbí wọ́n ń ni gbàdá àbẹ̀wò sì kọ́ kọ́lọ́kọ́ wọn àti rẹ̀ irú ẹ̀ náà lẹ́nu ìta fẹ́ sọ̀rọ̀ lónìí yìí o gbogbo ẹni wọn bá ṣe pé wàá nà ìmáàlì yín wàá ń ṣàmáìlì yín tiẹ̀ ní atajẹ yìí yàtọ̀ bẹ́ẹ̀ lọ́hùn bọ́ bá ti gbọ́ wá sí kò ní tán kọ́lọ̀ wọ́n yọ kó ń bẹ́ẹ̀ mo tún rìn bí tiẹ̀ kò sí ní tó kéré di òfin ọlọ́run pé ebélé yẹn kan mọ̀ kàdùnkín rẹ̀ bọ́ba ti láti dàdé garanti pé òní wà ká ìdánù ìlànà òní sekeni òní gbé òní gbére èyí ò ní kẹrọ lọ garanti fún wa. àwọn òní má lọ lọ́bẹ̀ o. anẹ́wọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ ti já náà lẹ́yìn ọmọ sọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn Kalau yọ bá wọn wọ̀ kọ́rọ́rùn ìbáde àbá wọn ni wọn mẹni tó gbádùn nínú ènìyàn gbádùn láyé tí a bá fẹ́ tìbọnú dáhùn ilé ẹ̀kan tí wọ́n yọ ọ́ wọ́n bá fi gbé ǹjẹ́ yìí máa dábẹ́ mẹ́jẹ àfọwọ́ kékeré mú ọ̀kan kán nínú mẹ́sì ọ̀rọ̀ ká gbìyànjú bàbára wa bá ti ma àyè wa máa rìn bí àṣà ni èyí ń lọ́dọ̀ ló wọ́n fa nù rẹ̀ nípa báwa kì í ṣe ìjọ mọ̀ọ́mọ̀ pé ẹ̀fọ́ lọ́wọ́ lẹ́yìn ṣe àbúníṣe lẹ́yìn náà torí kéèyàn mẹ́kàn rẹ̀ pé wọ́n kìí ṣe yìí tó kọ́ wá sí ọkọ pé kò da ọmọ wa alọ́lọ́wọ́ bá wa alọ́lọ́wọ́ bá wa àyè máa rìn kí orí ọmọ ṣe kí ni orí ọmọ mi ọ̀sẹ̀ tọ̀ wà lẹ́kọ̀ọ́ àmọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ bá ní sẹ́yìn òun yóò gbé wọn àdìjẹ́ náà fi ń tọrẹ àmọ́ àánú ọlọ́run ọlọ́run wà fi yé pàbá yẹn níbi àbámọ̀ sí bí agbára ọmọ nìyí àmọ́ kì í ṣe táwa náà mọ̀ tá a mọ̀ ọ́ mọ̀ ẹ̀ mo ti wí lẹ́ẹ̀kan kí wọ́n tó pé tẹ́tẹ́ ìyẹn gbọ́dọ̀ sí ni ọgbọ́dọ̀ ta èyí tó dára tẹ́tẹ́ ni ọgbọ́dọ̀ ta nípa nínú àwọn ìdájọ́ tí ò rújú rárá tá a fa àkùn òṣèyè méjì bẹ́ẹ̀ tó nínú àdánwò tí ọkọ̀ dé bá wa láyé nù ẹ ṣé kò sí bóòlù mi bẹ́ẹ̀ sáwọn akẹ́kẹ́ bá wí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lómi tẹ́ sáwọn àbọ̀yá bẹ́ẹ̀ nù àkùnfi bára wa débi yìí dé sè bóyá ẹ bóyá àwọn àbá nínú táwọn àbọ̀yá bẹ́ẹ̀ nù sí tá a jókòó tá a sọ láàárọ̀ kí ni wọ́n kẹ́ni mo ti rọ lórí ẹ̀. quran Al-Karim àbí ọkọ̀ kalẹ̀ ọba nílé Suratul Maida òun lẹ́yìn ń pè ní dàpta dàpta Suratul Maida. Aya okay àádọ́rùn-ún àyà náìtì nínú sọ́ọ̀tù mánídà ẹ̀dàpẹ̀já kọ́ kalẹ̀ àwa náà lè fi jíṣẹ́ fẹ́ni tí ọba wá ọlọ́wọ́ sànù wa kọ́ sànù òun náà ńgbọ́dọ́lọ́run ti sọ̀dájọ́ ońtẹ́tẹ́ àti tẹ́tẹ́ nínú Al-Qur'an Al-Karim sọ́ọ̀tù mánídà àyà náìtì náìtì wán náìtì tù àwọn òbí náà ìbẹ̀rẹ̀ ṣẹ̀ńtọ́ ní kọ̀jí. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون آية 90 من سورة المائدة olúwa ní yá ayúwa dàbí na àmánu olúwa ló ń gbogbo ẹni ọba jẹ́ mú mi jẹ́ òdodo gbogbo ẹni ọba jẹ́ jọ dáhìlá ilàlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìnáma ní ọmọdé wọlé mẹsìlú ọ̀pọ̀lọpọ̀ bíi tí ọlọ́run bá ti ń kọ́ tẹ́tẹ́ àrùkì Allahu akbar ntí máa ń pẹ̀lú ẹ̀ lọ́tí. ń gbé àgbà yìí náà tó a bẹ̀rẹ̀ látòrí ọtí ẹnìyàn mẹ́lẹ́kámúrù olùwàdẹ ọtí wàlúmẹ́sìrù àti tẹ́tẹ́ títa wàlúhansọ́ alhansọ́ kò ní níjọ́ olùdáyé jàhìlíyà àwọn akóni tẹ̀síìrù ní mílẹ̀ alhansọ́ bì ní irú àwọn àyè ibi tí wọ́n ti máa lọ pàǹkan bọ̀ ọ̀sán. wal aslam awak kata tahu orang lah di mudi negara jahiliyah Kopi buse, semua dah tu kami. Di Vietnam, di di di Vietnam. Wan Ansar dan Azla Kedua Lugu Barong Kawai Rikisun Iepini Menyamari Asyaitan Ini bantah di Vietnam ọ̀sẹ́ni tí ń lé sílá káyọ̀ máa dábì ádámà àfiṣe tọ́rọ̀ òun ni àwọn irinṣẹ́ la akọ̀ǹdánná láwọn sọ̀rọ̀ kọ́gá alimọ̀sítàfẹ́ ń gbókòó lè wọ́n ń wọ́n ní débi ọ̀nà tààrà bí ṣe kọ́ ni wí olùwàdí gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí mẹ́nà amẹ́lí àṣẹ̀kọ́ àwọn irinṣẹ́ ìsúnni ẹ̀yin tẹ́ bá wá dé yá àjùwọ̀n dàbí nà ámàlú fàdìtà nìwò ọlọ́run fàgìtẹ́lì rúurú ẹ̀jìnà sí o làálẹ̀kùn tó lè lò bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bóyá ẹ̀jìnì ọ̀la ọlọ́gbọ́n mọ́sá sí gbogbo wa lẹ́ni tí ó la tààlà láyé ń bí tààlà láyé kìyàmà. ìdí àyà yìí ni ìdájọ́ tá a fẹ́ lò ń pa bí wọ́n bá bí ọ pé kí ni ìdájọ́ tẹ́tẹ́ kíta ní ìsìlámù ìdájọ́ rẹ̀ ni pé haramu ni èèwọ̀ ẹlòmílẹ̀ wàá fẹ́ béèrè pé mo gbogbo ń tẹ́ kàyà bí haramu àríwọ̀ ń bẹ̀ olúwa ní fájítà ní wúwú ẹsẹ̀ kí ni ẹ jìnà sí gbogbo bí ọlọ́run bá lè yọ jìnà sí ìtúnu ìwọ̀n òun làwọn afa àwọn afa oníṣẹ̀ríà ní anahayu yabtadi atahari anahayu yabtadi àtàrí bí ọlọ́run bá ti ní òkú mbẹ́ ìtumẹ̀ ní pé wọ̀. torí náà fájìtà ni wù olúwa pa á láṣẹ ni ọ̀dà nímọ̀ràn ẹ̀kú mbẹ́ àtọ̀tí àti tẹ́tẹ́ àti gbogbo ń tà kàkálẹ̀ yìí olúwa ní irinṣẹ́ èṣù ni bẹ́ẹ̀ bá fẹ́ la ọlọ́nkọ́mọsá àti àdàláyé àti láyé ìyá wọn. bàbá káyà ìsíwájú àpàdà débẹ̀. Aya ninety one ninety two yìí òun ni wọn lápadà wá sọ pé nínú àánú ọlọ́run bọ́lá bá sọ fún wa pé ọ gbọ́dọ̀ débi báyìí ọ gbọ́dọ̀ débẹ̀ ní bọ́ọ̀ bá débi ọ̀ka àbùkù ni bẹ́ẹ̀ bá ti débẹ̀ ọ̀ka àbùkù ni àmọ́ nínú àánú rẹ̀ yóò tún wá sí wa létí pé bìtìmọ̀nì ẹ̀ má dé dáa ni àrùn ọ̀hún fọ̀rọ̀ ìmọ̀lò wọn lọ́rùn àyùmẹyẹ bí mo ní ẹdẹ tó dáa eléyìí tí mo ní ẹ má dé yìí ètí ń bẹ́ẹ̀ ní ètí ń bẹ́ẹ̀ ní tí mo fi ní ẹ má dé bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ní àyà ninety one àti àyà ninety two Suratul Maida ni wọ́n wá sí dáadáa ní kò lápadà mẹ́nu gbàgbà tá a bá débi mafasidu al-maisir àwọn ewu àwọn ìbàjẹ́ àwọn aburú wo ni bẹ́ẹ̀ ń bi tẹ́tẹ́ olùwàbẹ̀ni kéde pẹ̀lú rí ó dènà sí kábí fi rinlẹ̀ káwọn àyà kan sí wa bí wọ́n bá ń fi wá pé ńgbọ́dọ̀ náà ti ní tẹ́tí ọ̀dà torúkọ dẹ̀ lómi ọmọ ẹ̀mú dẹ̀ ẹ̀mú àyà Kùránì wá tó ní tẹ́tí ọ̀dà sí fún Suratul Maida àyà náìtì fagita ni wúwo ọdún alẹ́ ẹ̀dínlá sí o nínú Suratul Baqara àyà two hundred and nineteen. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما علم القلوب قل وأن وعد النبي صلى الله عليه وسلم عن الخمر وبيقني كيلوريسي وتيمومو wàlúmẹ́sìrì ìlórí sí tẹ́tẹ́ títa nípìnlẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ tá a ti mọ̀ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀kan náà kọ́ lọ́wọ́ nǹkan tí fún mùsùlùmí ọkọ̀sẹ̀ gbàgbọ́ olúwa ní ẹ bá mú ẹ̀mọ́ wà mọ́sálásí ẹ̀dógún yọ dá àmọ́ má lórí òfin olónìí kò sí irun o Al-Qur'ani ti padà wí lójú ayé àdẹ́bí pé pàǹtẹ́wù ẹkọ ndi ọtí yẹyẹ fàjìdáni wúwú ẹdínà sí i nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ kó lóun tó kọ ọtí yẹyẹ onírú ilé yìí kó ní fi yèmá ẹfúnmọ́n kẹ̀lé yẹ olúwa ní ẹsẹ̀ ńláńlá ẹsẹ̀ tó tóbi ní bẹ́ẹ̀bi ọtí àti tẹ́tẹ́ òsórí ilé ń bẹ́ẹ̀ alukóra nìlú ń bẹ́ẹ̀ fi yèmá ẹfúnmọ́n kẹ̀lé kíní tó kọ́ ní lónìí ibi tẹ́tẹ́ ibi tẹ́tẹ́ tó jẹ ní pọ̀ olùwàlẹ̀ ní sàìmọ́ ní àwọn ẹ̀ka tí wọ́n láwọn sáńpà níbẹ̀ abẹ́wáyé fúnú wọn mọ́ akùbàwùmí dàbẹ̀ ìmọ̀ bí gbogbo wa bá tó kó tá a bá ronú ewu tí ń bẹ ń bí ọtí àti tẹ́tẹ́ fáwùjọ mẹ́niyàn ó léwu ọ̀pọ̀ dàbà ní tásẹ̀rẹ́ táwọn ọmọ olùbẹ̀rọ wáyé fúnú wọn mọ́ akbaru min naf'ihima eléyìí náà ọjọ́ rí kejì nínú ayé al-Qur'an al-Karim pẹ̀lú tí wọ́n bá bí èmi àti wọ́n pé ìmọ̀lọ́lọ́run ti ní tẹ́tí ọ̀dà ipò wí bẹ́ẹ̀ nínú Suratul Baqara ayé two nineteen olúwa wí bẹ́ẹ̀ nínú Suratu al-Ma'idah ayé ninety. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. tori awa muslimi wanda me kita ati manto tanti o dada no tinorong wi isini anda bibi sallallahu alaihi wasallam Enu hadith ti embel sahih al imam al bukhari en sembel sahih al imam muslim yani ke muttafaqun alaih an abi hurairah radhiyallahu ta'ala anhu qala قال رسول الله صلى الله عليه وسلم من حلف منكم فقال في حلفه باللات والعزى فليقل لا إله إلا الله ومن قال لصاحبه تعال أقامرك فليتصدق صدق الرسول صلى الله عليه وسلم nínú ẹ̀ rí i pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ta ọjẹ́ ọ̀jẹ́ nbẹ̀nu àdìdà nàbì nàbẹ̀ sọ̀tọ̀tọ̀ wa. Abu Hurairah lọ́ba àdìdì náà wá ọ̀là nàbì ní gbogbo ẹ̀ ní ọba búra ọ̀rọ̀ búra là nàbì fi sí dèndé àdìdì ẹ̀lẹ́ gbogbo ẹ̀ ní ọba búra tí ń fi láàtà búra tí ń pe ọ̀nzà búra àwọn ọmọ láta àwọn ọmọ ọ̀nzà ilẹ̀ yorùbá àmọ́ ogun ogun ni ogun gbọ́ dáadáa di ìwúlẹ̀ nù láta làwọn máa ń yọ náà àti ọ̀nzà ìwọ́tọ̀ ogun ẹlòmíì ò ní ogun ọya Ṣàngó ìmọ̀ àdìbàrà lè yàtí àdìbàrà kí lọ́ọ́ kí lọ́ọ́ jọra wọn ní gbogbo ń wọn. Ògún rè Ṣàngó ń bọ Ọya inna lillahi wa inna ilayhi raji'un ọmọ mùsùlùmí ti ń kírun ti ń gbààwẹ̀ anabi ní gbogbo ọjọ́ tí ìbá ti jáde lẹ́nu rẹ pàdéyà kúrú la ilaha illallah mẹjọsà rẹ yọ káyọ mọ lẹ́nu o ìtumọ̀ ẹ̀nu o mẹbàbà wọlọ o ọlọ́njì bá nu o gbogbo ẹni ọba ti ló kún nìyí ń gbọ́ ẹ̀mí ó tún mọ́rin kọ́kọ́rọ́ mẹ́tò múrí yóò tún kẹ́yìn mẹ́rin. ọmọ mùsùlùmí jí ń kírun ń gbáwẹ̀ abdullahi abdulrozaki muhammadu gbogbo kọtí tó tọ́ dáa ẹlòmíràn ní àwọn táwọn ń ṣiṣẹ́ ẹrin ìníṣẹ́ ẹrin ìṣẹ́ ẹrin ẹ̀yin ni ní sẹ́ẹ̀rí àwọn tó ẹsẹ̀ kù àwọn dọ́kítọ̀ ní wí pé nígbà tí wọ́n ń wa mẹ́tò tó ń ṣiṣẹ́ rí èbó tó ṣe ń bọ́jú ní bọ́dà ya àwọn táwọn ń ṣiṣẹ́ rí anabi ni wí fún ọ bẹ́ẹ̀ sọ̀dọ̀ náà wà nínú sẹ́dọ̀ gbogbo ẹni ọba ti lókun rè ògùn ń gbọ́ ọ̀ya sàgbó tètè wípé la ilaha illallah àkùnmọ́ báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run o. wájú ojú pé mi yóò yìí sí gbogbo ọ̀hún rẹ gbogbo àwẹ̀ bàbá báwọn lọ́dọ̀ ọlọ́run tètè yá pé la ilaha illallah ọlọ́run bọ́ bá ti wí bẹ́ẹ̀ òun gbà pé ọ̀sà ṣiṣẹ́ lò ó sì jẹ́ padà dé. fàlìyàn kún la ilaha ibi táwa ń lọ òun la bí ibi parí sí ìdájọ́ ìdára abẹ́ mú mbẹ́ ìdájọ́ tẹ́tẹ́. Anabili wa bẹ fọlá ní sọ ebi ìta o. Anabili ni wọ́n bá gbé yẹn lásán pé wọ́n á ta. Alahu akbar. Wa bẹ fọlá ní sọ ebi yìí tàán òkò mẹ́rùkà ẹ̀jẹ̀ ń kúbà nẹ́bi yìí wí. Ẹ̀jọ̀ bá ní já bẹ́ẹ̀t tó mẹ́ta nẹ́bi yìí nù. Ẹ̀jọ̀ bá ní já sẹ́yìn ni ọ̀yájà bẹ́ẹ̀t ọlọ́lọ́mọ yìí bẹ́ẹ̀t lẹ́nu mi ti fẹ́ láàárọ̀ kọ́dà àwọn nǹkan mi jọ bàálà ká ìmọ̀ ó ní bẹ́ẹ̀tì pé ibẹ̀ àdọ́gba lárọ̀ wà lóní àgùn òní wáyà ká bẹ́ẹ̀t ó ti tẹ̀jẹ̀ ó ti ó ti tẹ̀jẹ̀ mẹ́lò mi. tọ́ a padà débẹ̀ wọ́n a padà débẹ̀ wọ́n wọ́n gbá bọ́ọ̀lù ní. <laughs> ní ní ní ní mẹ́ẹ̀lì tí ò níye òun bẹ́ẹ̀ ti yàn ní nàìjíríà àdébìyẹn ni wọ́n bá pè yàn lásán pé tààl òkò mẹ́rù ká èè tá o ẹnu pé o pè yàn olùbá ìjẹyàn pé ọ̀yàjà bẹ́ẹ̀ kò tí ẹ ti gbé yọ̀ọ̀bù kalẹ̀ àlọ́ ìbá ìjẹyàn lásán pé ọ̀yàjà jọ jàjọ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tẹ́tẹ́ tí mo lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ ọ̀mọ̀ nù ọ̀nà ọ̀dọ́ bàbá tọ̀hún àmọ́ àwọn bàbá mi ń wọ ọ̀dọ́ tiẹ̀ náà kọ́ mọ̀ ọ̀yájà bẹ́ẹ̀ anabi ni wọn bá ti ṣe yí òun òjijì ká òògùn ẹ pálíyàtà sọdà anabi ni sáré wò kíni bẹlẹ àpò rẹ lọ sí sàrà aláwọ rasulun min عزيز علي ما علمتم بالمؤمنين رؤوف رحيم يصف لنا الداء والدواء bindin duwe aro inse ngogunati sallallahu alaihi wasallam bọ́ọ̀ bá ti wí lásán pé ya tàbí làákà ìdí tó wá sọ̀sọ̀ àbíyẹn fún ọ gbá alájí ìwé dẹ̀ ń wí lẹ́nu yìí alẹ́ mi sáré fi kíní kan ṣe sàrà kọ́ yà lọ́ọ́ lọ́wọ́ sáré bọ́ọ̀ sọ̀nà lọ́wọ́ kéèta o kéèta kí ni kéèta daa òkò mẹ́rin káàdì tó yín bẹ́ẹ̀ nù kí ni ẹ̀mẹ́nu sọ̀rọ̀ ìbò kárí ẹ̀mẹ́nu sọ̀rọ̀ ìbò ìmáàmì mùsùlùmí àwọn kílásì àti ìdìkọ́ lẹ́sẹ̀ nílẹ̀ la nẹ́bi ti ní fẹ́ tí ọ̀ dáa ẹ̀mẹ́nu bùkárí ẹ̀mẹ́nu kí ni ẹ̀mẹ́nu sọ̀rọ̀ ìbò mùsùlùmí. mo rò ọ̀dà káfí kún nínú táwọn àbá máa fi sẹ̀rí pípé kíní ìkélọ́lọ́ kíní sẹ̀rí àwí ń pẹ́ alukur'an asunna an gbé kíní kan ní alikima alikini òun ni mo ti palówe lẹ́ẹ̀kan pé èyí tẹ́lẹ̀ kọ́ máa pé bóyá wà bá mi nà kún. ajima al-ulama ajima al-ulama bal ajima fil umma gbogbo àbáàdì máa dẹ́bi sọ̀dọ̀ tó wà òní wọ́n panu pọ̀ lórí pé tẹ́tẹ́ títẹ tẹ́tẹ́ títa èyẹ jẹ́wò ọ̀jẹ́wò haramu ni kọ́dọ̀ wà lápọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ bá wo tíra alimami ibn hasan ní bọ́ọ̀lù rahimahullah kọ́kọ́lẹ̀ bẹ́ẹ̀ pé láti ju ayé tí ń jáyé tí islam ti dé tá a ti ń mọ àwọn èèyàn lónìí mímọ́ dòní ọ̀sán àbá kan olóòní ta tẹ́tẹ́ àbá kan bá wíyí o ẹ̀yọ́ ọkùnrin àbá ìfúnmọ́ rẹ̀ lọ àmọ́ àbá àkọlọ́wọ́ àbá àtàbí ó máa dẹ́kun àwọn ẹ̀mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ Ibn Hazm ní gbogbo àbá àlọ́pàá lóye ọ̀nà àti mọ́pàmùpọ̀dà nítorí kílíà tó báyìí ní Al-Qur'ani wọ́n yẹ tó báyìí ní sunna Nabi Muhammad sallallahu alimami Dassas náà wà bá o dọkumẹ́ntì ẹ̀ pé tẹ́tẹ́ o àbá kan ọ̀sẹ̀ yìí méjì lórí ẹ̀ Ibn Hazm wí Dassas wí Ibn al-Arabi wí al-Qurtubi wí gbogbo wọn ni wọn dọkumẹ́ntì nínú kíra wọn pẹ̀lú ntaari dábìá wa lójú pé kò sí iyèméjì ń bẹ láàrin gbogbo àfáàlú máa nábì sallallahu alaihi wasallam òun lọrọ kínní òun lọrọ kẹtẹ ìpè náà nàti lè fi kọlu fi Ọlọ́run òun ní kẹtẹ kíkà ọjẹun àbọọkẹ. mọ̀kásìdù lẹ́sìn wọ̀lùpìmá ńgbà tá a ti ọdí nǹkan méjì báyìí gẹ́gẹ́ bí mo ti tó àti sàlàyé kí ni ń jẹ́ tẹ́tẹ́ àti sàlàyé ìdájọ́ tẹ́tẹ́ fúnra wa àtẹ̀lé ẹ̀ nínú alukurani àti sunna àti olúwa ní innama yuridu shaytan ẹni mo ti bẹ̀rẹ̀ fàdá ìṣètò nínú bẹ́ẹ̀ ti tẹ̀tẹ̀ òun lẹ́ ìrìn píṣẹ́tì gbogbo kàtá yàrá ń wá àwọn ṣètò ni wọ́n máa jáde níbẹ̀ kò sí ti ṣètò ni bẹ́ẹ̀ gbà bí máa ta máa jẹ máa jẹ máa jẹ máa jẹ an yuqi bainakumul adawata wal baghdha ọfẹ dá ọ̀tẹ̀ àti bínú ọfẹ yóò wù láàrin yín àbí gbogbo ọba ti lè wọ dé ẹlòmíì owó tí èyí jẹun lè ta nírètí pé bóyá àwọn ọmọ yóò kó sí wọn lọ́wọ́ òun náà wá kó sí wọn lọ́wọ́ ṣé yóò tẹ̀lé tó kó sí lọ́wọ́ rẹ̀. bí ẹ bá jẹ mọ́tò wọn bá pé ó ní ti mọ́tò ń fi lè gbiná gbogbo gbé délé. olùwàdára tó ń fi ní ẹmọ ti bẹ ẹ ní ọmọ ẹgbẹ́ mo fi wí lábẹ́ àdéhùn àbí láàárọ̀ yìí pé Ọlọ́run ti ó ó ó ó ti ó ó ti ṣe kàátọ ọmọ àdébí àdámọ Ọlọ́run bá ní ọmọ tàdédé òun lówó Ọlọ́run kọ jẹ àti déyàn tọ Ọlọ́run pé bóyá kọfẹ á jẹ ẹ kọ̀ọ̀kan ti wá àwọn èèyàn ẹ̀yìn lámú yẹ̀lí di lọ́lọ́run wà lámú wò lálẹ́. àmúlùwà ló ń torí karantí náà ni kò síbi tí yóò ti gba tẹ́tẹ́ láyé títẹ̀m̀bẹ̀lẹ̀ kún ọ̀tẹ̀ ìbínú ọ̀tẹ̀ yóò nira yìí lọ. ìnáma lórí lu ṣèkọ́n àyùkẹ́ abẹ́yìnà kùmọ̀nà àdáwàjá wọn bá wọ́ àfihàn mọ́ni wọn mẹ́sì ó dé ní. ويصدكم عن ذكر الله ويصدكم عن ذكر الله ẹ máa wo gbogbo bí wọn bá ti kún lò tẹ́tẹ́ wọn dènà sí ọ̀nà tí ọlọ́ wọn máa ṣe kí ni wọn dènà sí ọ̀nà tí ọlọ́ ara ọ̀nà tí ọlọ́ lè dá wa tó kó tá a ń ṣe gbogbo bí wọn bá ti máa sọ̀rọ̀ ọlọ́run olúwa náà wọn tó bá ti kún lò tẹ́tẹ́ nírí àwọn bẹ́ẹ̀ ara ọ̀nà tí ṣe kọ́ ní fífẹ́ máa lé àwọn èèyàn kó mi ìrántí ọlọ́run ọ̀nà tẹ́tẹ́. wọ́n á lè sọ̀dá àwa náà máa rí practical examples láwùjọ wa ọmọ ẹgbọ́ ó kọ bí ẹran hárahára ó kọ mùsùlùmí àmọ́ ìwọ̀n ìkírun ẹni bá kún lọ tẹ́tẹ́ yóò dènà sí wọn olùwàlà ti ṣe ìkọ́ni sínú. يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون القرآن كيف وقبلي ǹjẹ́ ní kundi tẹ́tẹ́ olùwàdájọ́ ọ̀rọ̀ kọ gbogbo ẹni tí ń ta kọ́ba jẹ gbẹnu aburú ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà hali à ń tún. Mundahu, sɛ kunye suratul maida aya ninety one and ninety two nínú àwọn mafasidu ìbàdé tí ń bẹ́ẹ̀ tẹ́tẹ́ àwọn àlùfáà tí wọ́n human experiences pé bàbá tiẹ̀ wá gbọ̀ngàn kura léyìí tèmi rẹ̀ ń kojú rí táwa náà ń mọ̀ tí ń ṣẹlẹ̀ àwa náà lè ka ẹ ní ìgbé ewu báyìí ẹ̀mí tẹ́tẹ́ ewu báyìí ẹ̀mí tẹ́tẹ́ àwa bá náà fi fún ẹjẹ ọ̀tá kọ́ńtọ́lọ́ wí o nínú táwọn onímọ̀ wí ni pé ẹnu tí bẹ́ẹ̀ bí tẹ́tẹ́ ni tàwídù nafsi ala al-kasali wal-khumul tẹ́tẹ́ máa kọ́ yàn lọ́lẹ̀ tẹ́tẹ́ máa ṣe owó rọrùn ẹnì kan ò ní ṣiṣẹ́ mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n bá ti wá gbilẹ̀ tààkìlù lè fara wá kìlú mbà làásán náà wà láàtìgà gbogbo owó tó yẹ kí àwọn èèyàn fi dáṣẹ́ lẹ̀ wọ́n gba àwọn èèyàn ṣiṣẹ́ kọ́sá gbẹ̀ ní kó ibi tẹ́tẹ́ ni wọ́n rù lọ eléyìí wà ní jẹ́ pé ewu tara tiẹ̀ nìkan yóò tún kó bọ́ gọ́ọ̀rù èèyàn míì ẹlòmíì náà ẹnu èyí tẹ́ ń jẹ táwọn kan ṣe ń bà sí rí lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́ ń bíjà àwọn kan dúró tiẹ̀ ọba lọ da wíì lẹ́ẹ̀kan náà ẹ̀dá kò sí kò ní ka àwọn tọ̀hún náà. olùwà ní ma nẹ́bí ádámà gbogbo ń wọn bá ní ká ti bẹ́ẹ̀ kúrikúri kára wá ní o nínú human experiences táwọn àfa àfojú wò pé ewu ń bẹ bí tẹ́tẹ́ bọ́lọ̀ ti wí. wọ́n ní yàtọ̀ àtà máa yàtọ̀ àtà bọ̀ alẹ́ kìnnà mẹ́tẹ̀ tàwọn tura ti nà àsọ̀bíyà ti wọlé kẹ́hìn aláàfin nàfsíyà. ẹnu méjìdá sọ dé ọsibítù tí wọn wò tí ó sàn náà tẹtẹ ìyọkàn wà lókè ní bóyá nọ́mbà yìí ni ó jẹ bóyá tẹ́lẹ̀ yìí ni ó jẹ bóyá tọ̀hún ni ó jẹ ọkàn yìí balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti láǹdì sọ́sibú lórí yìí o nínú àwọn àrùn tó ti ṣòro wò nínú àrùn tó bá ti ní ọgbọ̀wọ́gbọ̀ làákà yìí ẹlòmíì ti da láǹgbẹ̀dá níbi tó rò kó lórí nírọ̀rùn torí gbogbo ẹni tí ń ta tẹ́tẹ́ tó máa mẹ́ sí wùnú òun rò pé bá ìfà àmúgalùkù ti mọ̀ pé nìkan náà yóò kó sọ́wọ́ bẹ́ẹ̀ mẹ́wàá bá ta tẹ́tẹ́ nísìnyí àwọn mẹ́tọ́ gbùgbà ntí ṣètò ọdún ọmọ wa yìí fún gbogbo àwọn mẹ́wàá ẹ̀wà sẹ́mi pé bàtà yóò sọ fún yẹn náà pé ẹnìkan yóò mọ̀ jẹ́ àmọ́ wàá fẹ́ fún àwọn kẹ́lẹ́ tí wọ́n láwọn èèyàn ọmọ hundred naira ta wọ́n fi two hundred naira ta kò yẹ kí làákàyọ̀ sọ fún yẹn pé at the end of it ọmọ nàìjíríà mélòó wọn kùn ní tẹlifíṣà àbí mọ́tò àmọ́ tí ṣètò ọ̀nà ọmọ ìlú gbogbo ẹ̀yìn tó kù náà ó yé mi ni ó yé mi ni ó mi ni ẹ̀mí ọ̀wá ní balẹ̀ nínú ewu tí ń bẹ́ẹ̀ bi tẹ́tẹ́ òun àìbalẹ̀ àríyá àìbalẹ̀ ọkàn kọ́dà ti tẹ̀ lómi ọ̀wà dédé bi pé kọ́dà ẹ̀mí ẹlòmí ń bọ̀ nígbà bá gbé e, wọn bá rìlẹ́sì nọ́mbà tó ti gbókòó ti pé lọ́tẹ̀ yìí wáyà wọn kan tí wọ́n tún máa sara wọn pé bóun ló yẹ máa pè dàrẹ́ oṣù ọ̀pá ń oṣù ọ̀mọ̀lẹ́sẹ̀ ẹgbẹ́ lómi ọba mi àṣìyá mọ̀ ọ̀dà yọ̀ọ̀dà sọ̀rọ̀. gbogbo ọlọ́run kẹyìn wọ̀nyí òun lọ́lọ́run kúrí ẹ̀ ní kémi àtiwọ́ pàtàkì jùlọ ẹ̀wọ̀n tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ayà yá àyò àdínà àbẹ̀rù ẹ̀dọ́ bá gbọ́ lọ́n gbọ́ òun là á ṣe wá tẹ́tẹ́ fún ẹ̀rẹ́ ni tí òun lè gbọ́ lọ́n gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ń máa sórí kan àmọ́ wo mùmí ní tó ń kírun tó ń gbá wẹ̀ mọ́ kó bá rẹ̀ mọ́ bá àwọn nǹkan kéékèèké yìí wọ́n fi kó bá rẹ̀ olùdókòwò máa ń bà kú dàrẹ́tì ọ̀rọ̀ ní sáwà pé yá àìjú àdàdí iná àmà wọ́tọ́rọ̀ ti ní ọgbọ́n náà ń gbọ́ ọmọ kọ́lọ̀ ní so gbogbo òun nìkan là á sìn òun kí wọn ń gbàwẹ̀ mọ́tì tètè kó bá rẹ̀ ìtumọ̀ tí a yà ìgbìmọ̀ yá àìjú àdàdí iná àmà nípa báyìí àwọn àlùfáà ní lára ewu tí ń bẹ bí tẹ́tẹ́ wọ́n ní mọ̀ wá idul qima la taflu anil qawlil fahish kò sí bí wọ́n ti máa ta tẹ́tẹ́ ọ̀rọ̀ àlùbáńsá ni ọ̀wà mẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ bí à bá bẹ́ẹ̀ ni bí à ya ara wọn bí ó pè yọ ti ẹsẹ kọsẹ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ní àdúrà sẹ̀dù èpè lọ kò ní àkórí ẹ ẹ mọ ẹgbọ mẹnu yóò di ẹsẹ kọsẹ kò sí ọ̀rọ̀ yìí má kà láwùn lé tẹ́tẹ́ ọlọmọdé àṣàánú yìí ẹ ọlọmọdé àyọnu sí yìí wọn ẹsẹ yìí wọn yẹn lé tẹ́tẹ́ akókò yìí dẹ́wù yìí fúnra yóò náà yóò di ẹsẹ kọsẹ àtọ àṣà lára ìgbè náà ẹ ìyọdọ náà ń bọ àwọn afá alára ewu nu o with human experience táwọn náà gbé àyíkáwá náà live as human beings táwọn kan kò dúrí in addition to ìtọ́lọ̀ jẹ́ ìgbé kalẹ̀ tó ti wí fún wa pé ẹ tẹ́tẹ́ yìí ò ní dàrin yọ da kò ní jẹ́fẹ́ ọ wá kò ní jọ́kan ọ balẹ̀ torí náà àwọn wọ̀nyí ni àwọn ewu tí ń bẹ lára tẹ́tẹ́ tọ́ mo ní gbogbo àwọn eléyìí ọmọ ẹgbẹ́ bíi bíi preambu kábi wá lọ bí tí òǹkàlùkù ń retí a máa ti pèpè ara wa kalẹ̀ nísìnyí pé mọ̀sí yìí méjì o lórí tẹ́tẹ́ èèwọ̀ ni o ó lè kó báyà lọ́dọ̀ ọlọ́run o aburú kí n ṣe kán ní òun la kà fúnra wa yìí àtòmí ìdáyìí mọ̀ tẹ́lẹ̀ ọ̀gbà ẹlòmí o tún máa lo àwọn aburú mi bíi àkẹ́ni àrùn kaba ìfún bẹ́ẹ̀ àrùn kaba ìfún bẹ́ẹ̀ asidi oyera wa pé gẹ́gẹ́ bá al ni ti wí mẹ́mbà dá a fi lè ṣe ìfọ́ ara wọn ọ̀nà tí sùúrù wọn dẹ̀ tàbúté kalẹ̀ nù kọ́ra kó o kí wọn bọ́ ń gbá wẹ̀ bá kì í dà rẹ da wọn wọlé sí ọ dá láwọn ọ̀nà báyìí kọ́ra kọ́ mọ́sá sọ wa mẹ́. kí wàá ní àwọn onírànràn tẹ́tẹ́ kámẹ́wù lè máa sọ̀rọ̀ lọ wù wọ́n mọ̀dé àbí padà sílá wọ́n mọ̀dé àbí wọ́n ń ṣe ọ̀fà tàǹkàkà pé láti mọ̀ ní òkèwù èyí ń wọ̀ pọ̀ mọ́ láyé nù àbí bọ̀ tiẹ̀ àbí bọ̀ tiẹ̀ sí mọ́ eléyìí tí a mẹ́nu nísìnyí onímọ̀tí wa pín sọ́nà méjì à ń sọ̀rọ̀ nípa àwọn tẹ́tẹ́ tó lè kọlù yàn látàrí pé mo fẹ́ bíyì alimusabakot ìran kejì làwọn tẹ́tẹ́ tó lè kọlù yàn àbí téèyàn náà lè rọ́lù fíl mọ̀hámẹ́dà níbi kátà kára nípa òwò ẹ̀yẹ́ lè gbogbo akẹ́kẹ́ mi yìí náà ọlọ́kọ́sọ yàn ní bẹ́ẹ̀ àwọn kan bẹ tó ṣe pé àwọn tí ń ta àwọn òdíje àwọn tí ń ta àwọn òṣèkìní àwọn òdíje fi ṣètọ́ ní dọ́mà dábì adámàdé ọ̀kan lórúmọdé yìí tí mọ́lá débi sáàbì nílẹ̀ kan asínà ẹ̀ ó ń gbá bọ́ọ̀lù lọ́hùn-ún ìwọ́n ta lábúlé rẹ̀ yàn ní nínú àwọn ọ̀nà tẹ́tẹ́ tí ó wọlé látàrí ìdíje kakọ́kọ́ sọ yìí tí ó kílíà òun làwọn èyí tó ṣe gbé àwọn tí ń ta yìí òun ò dìde ọ̀gá bọ́ọ̀lù òun gbóyú kìí ṣe kóòtù kìí ṣe rẹ̀bí òṣèwọ́n náà kò mú bẹ́ẹ̀ ewu gbàrẹ̀ méje lẹ́wù ọ̀pọ̀lọpọ̀ ló di ká àpọ̀pọ̀ lòfin ọlọ́run látàrí mẹ́ta tẹ́tẹ́ ìdílé wọn kí n sọ fún ọ kó yé o àti bàbá ọyà débẹ̀ nísìnyí àti bàbá àjẹwò àti bàbá bòmí àti bàbá kánò ọyà bá sì pé bàbá àlọrin gbogbo bí èèyàn bá ti ń lọ pé amáyíní ọjẹ wọn ń sìn kankan bì kan amáyíní ọjẹ èmi kò wó sí ìwọ́dé ìwọ́ní ọ̀hún eléyìí ni ọ jẹ àbẹ́lẹ́yìí ni ọmọ ẹni pẹ́pẹ́ ni o inú ka pẹ́pẹ́ olúwa ní fagita ni wúwú ẹ̀jìnà sí inú pẹ́pẹ́ olúwa bá ní ọfẹ́ gbé ọ̀tẹ̀ baynakumul adawata yuqi baynakumul adawata wal baghdha àwọn tẹ́tẹ́ tọ́fẹ̀ tọ́fẹ̀ gbàgbà bí yọ àtẹ̀rẹ̀ fọ́dà bí yọ kéwú kékeré. kẹ́tẹ́ tí ọ hàn kọ́dà bí yẹn sàbà òun lè léwu gbogbo ńtọ́ bá ti ṣe pé ìwọ sínú àpàtì ń dìde àbáwọ̀ dúró lórí pé a àti bí wọ́n ń dìde èmi kò lè pé ẹni kò rí bí àbí bí yóò borí pé gbogbo ń tẹ̀yẹ bá ta ń bi eléyìí o ó fowó díẹ̀ ta ó fi púpọ̀ ta haramu ni alimẹ́sirú wàlùkìmá. ẹnìkan sọ̀rọ̀ fún mi ní mọ̀rọ̀gbẹ́lá mẹ́lẹ̀ ni olùkọ́dà àwọn kan ẹnu nọ́mbà lásán náà ni pé nọ́mbà méjì kan ni ní ọ̀jẹ̀ kò sí nǹkan ọmọ bí wọ́n ti nọ́mbà yìí ti wá òkú náà ni bàbá akíní tẹ́ wọ́n ní yọ ẹ yọ kàn mú nọ́mbà náà ní pé bóyá nọ́mbà méjì yìí àṣetọ́ kọ̀ wá ní làákàyò ní lọ bí pé lẹ́kọ̀ọ́ yìí nìkan yẹn mélòó ni ó mú nọ́mbà eléyìí wà ta ọ̀wọ́n àfogbó fún wọn bá dé nǹka wẹ́ yá àyíwá nàbí nà amadu là ń bá wí o mọ́kóbá rẹ o mùsùlùmí ti ń kírun ti ń gbá wẹ̀ ọ̀pọ̀ ọlọ́run gbọ́ olùwà lọ́nà bọ́ọ̀n bá dídá ní wòówó kó mbẹ́. bàbá tí wàá pa eléyìí mọ́lẹ́lẹ́ yìí ní tẹ́tẹ́ tó ṣe kí ni tó kíá bẹ́ẹ̀ ọba kan rẹ̀ ẹnu dájọ́ rẹ̀ tó béèrè kò láti sọ ṣáájú bébè wọlé pẹ̀lú àyà kura nínú Suratul Baqara nínú Suratul Maida àti hadithi anabi ń bẹ́ẹ̀ nù kí ni ń bẹ́ẹ̀ nù Bukhari ń bẹ́ẹ̀ nù Muslim káwá wọ bí ẹni ọ ta òun náà bí ẹni tó ta òun náà sí kíni òun náà bí yìí lápèjúwe àwọn méjèèjì yìí wọn bẹ̀rẹ̀ sá àwa ni yájọ sáré láti àyíndé bóyá fíl lápèjúwe àbí ìjà jọ̀sìn gàgà ní táwọn kan yìí ṣe haramu pilẹ̀ là ń wí o ẹ̀rọ àwọn àwọn kankan máa wulẹ̀ gbàsìkò wa ọ̀yájà àwọn kan fọ́nà sí sìgá tani ó kọ́kọ́ parí sìgá àwọn yìí ń gbígbà téèyàn téèyàn yà gbẹ́ tó tó fi tọ̀ káàbà ni ntí wọn ti gẹ haramu èyí ń ká tiẹ̀ wulẹ̀ ń wí aláwọn tó ṣe pé ní ìpìlẹ̀ rẹ o ẹsẹ kí ni ẹsẹ aramu irú ẹja tó sáré lápẹjù àbí gbọdá ah, ẹja kí ni náà ẹja tó gẹ̀ẹ́sìn lápẹjù yẹ inú tíṣẹ̀rí islam ọ̀rọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni àti wọ́ sí oníkẹ́yọ̀ mẹ́sìn kún àbí yájọ táwọn bá gbogbo tí máa ń mú kí á kú lásìkò díje àgùnbá wáyé sariya islam rọ gbàgbà wọn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ́ẹ̀ patisipéètì ń bẹ ìdólé mú tẹ́tẹ́ lọ́wọ́ àti nǹkan míì náà tẹ́yìn náà bá kún rò ya eléyìí o òun gan ọbẹ̀ kópa ń bẹ. eléyìí nídàájọ́ sariya ó lè jẹ́ tẹ́tẹ́ ó sì lè má jẹ́ tẹ́tẹ́ lọ́nà wò ọwọ́ àlọ́ hadith bẹ́ẹ̀ gbogbo ibi tó bá ti ṣe pé ọkẹ́ ẹ̀dí ń gbé báyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ ti ṣe tẹ́tẹ́ bóyá nílé ìwé kan àbílẹ̀ kéwù kan wọ́n wá bá àwọn alájí arọ́gbà báwọn alájí mùtí wù pé àwọn ọmọ wọn yá abẹ́ ṣe kóríyá fún wọn ẹ dàpọ̀ ẹ kalẹ̀ ẹ dàpọ̀ kí ni ẹ ẹ̀bùn kalẹ̀ pé ẹni ọba mọ̀ kaba ìtẹ̀tẹ̀ ká mọ̀ inú tí ọjẹ́ aláàlú ń gbilẹ̀ ní kábà fẹ́ ṣe quiz competition kọ́dà fẹ́ ṣe kùránì competition pé gbogbo àwọn ọmọ yìí afẹ́ afẹ́kùn wọn gbé yẹn ẹni ọba wa mọ̀ nù wọn o ẹ̀yin ó pè é ní ẹ̀ẹ́gbé ẹ̀bùn kalẹ̀ irú eléyìí ọyọ kó nù tá ń pè ní kíni àgbè tẹ̀tẹ̀ ẹ̀yin náà lè dáhùn rẹ̀ mo ní gbogbo ẹni tí ó ta tí a mú fún tẹ́tẹ́ ọgbọ́dọ̀ sékéwò ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ta irú àwọn eléyìí kọ̀dá yìí nínú nínú sẹ̀ríà ìsìlámù kọ́dà àwọn eléyìí tó tiẹ̀ dá ní pé ntálàsẹ̀ mùsùlùmí bá gbé kalẹ̀ ní pé gbogbo ẹni ọba ṣe nǹkan báyìí tọ́mọ nǹkan báyìí ṣe tọ́kọ́kọ́ débi nǹkan báyìí gbogbo yìí wọ̀n láyìí ẹni ọba dẹnu wọn ẹgbẹ fún oríṣi kìíní nù oríṣi kejì ọ̀kan nù wọn ló fi nǹkan kalẹ̀ ẹni kejì òfin kalẹ̀ wípé bọ́dà kìíní ẹ̀ wá àtẹ̀lé sáré báyìí ọ̀dà ẹ̀jẹ̀ àjọ sáré láti àìdébẹ̀ o bẹ́ẹ̀ bá débẹ̀ ṣáájú mi ẹ̀ máa wá ń ṣe ìdí mi yìí lọ. Hmm? èsì eléyìí eléyìí ìgbà ní ọkọ̀ sọ. àbí sàpèjúwe yìí tó ṣe pé ní ẹnìkan ni ó ṣe kí ni ni ó gbé nǹkan kalẹ̀ nù àwọn méjèèjì.